lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá nílùú Abẹ́òkúta. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì Fresh FM one zero oh seven dot nine Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn ibẹ̀ náà làwà tá a gbé ti ń taari ẹ̀ sí atẹ́gùn nínú ilé funfun Báláú Ọ̀ṣọ́bà presidential hilltop làgbé ti ń tọ́pù rẹ̀ sí afẹ́fẹ́ tẹ́ ẹ sì ń láǹfààní àti máa gbọ́ ní gbogbo bíi yòówù tẹ́ ẹ wà ìpínlẹ̀ Ògùn la gún wá síta àgbẹ̀ tí ń jẹ ayé ọlọ́ba lẹ́nì tí í ṣe ọjọ́ ajé ajé tó fara lọ alárátálára dẹ lẹ́ni ajé tọ́jọ́ náà ló fara lọ ajérò tájérò dẹ lẹ́ni ajé tó fara lọ wárangún àga ìmọ̀ta èdè ajífọwọ́lábà ajé tètètè lágbára ọlọ́run bí gbogbo wọn ṣe di ẹlẹ́ni ohun rere gbogbo làwa náà ó di ẹlẹ́ni ohun rere gbogbo ìdùnnú àtayọ̀ tó pọ̀ náà ni ó sì máa jẹ́ fún gbogbo mùtúmùwà èní ní ọjọ́ kejìlá gbogbo ń tá a bá dáwọ́lé kó já sí ọlà fún wa ní nínú oṣù igbe igbe ìdùnnú igbe ayọ̀ kó máa jẹ́ fún gbogbo mùtúmùwà ọdún ogún àtogún ó lè kàn yìí kéré gbogbo kó máa lé lákàtà gbogbo wa ni o àtúntìdé náà nìyẹn ohun tẹ́ ń gbọ́ ọmọ yín náà ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ re tóun náà fẹ́ yín fún ayọ̀ tó pọ̀ oyè tayo ọ̀làdìmẹ́jì mc handsome agúnrégé elédè mo tún ti dé tó ń ti àdúrà wípé yóò máa gúnrégé fún gbogbo mùtúmùwà ní o ẹ̀jẹ̀ á mú bá a ṣe máa ń mú un lẹ́yìn tó fi já wípé ó kọ sísọ àti bí àkòrí nì lágbàbẹ̀ mú torí bíi pẹlẹbẹ tẹ́ rí òun ibẹ̀ gangan ni láti ṣe bẹ́ẹ̀ tá ti mú ọ̀lẹ́ sọ ẹnu láti bẹ̀ lẹ́bẹ̀ẹ́ ọyá ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ sí ni máa lẹ̀ ẹ́ sóde àtẹ́gùn àwọn kókódè kòkò kókó ròyìn eléyìí tá a tún kó wá fún yín lọ́sàn-án tòní àbẹ́ẹ̀rí nǹkan ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì àgbọ́ta kìjì òun náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí tó mọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun màní nípínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ wọ́n pé ẹnìkan ti ń pa wọ́ọ́dà ẹ̀ wọ́n ní í ṣe ìyẹn náà lọ́mọ̀ fẹsẹ̀ fẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ọkọ̀ sísọ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun èmi gangan ní nǹkan tó ṣẹlẹ̀ ọ̀hún à ń bọ̀ ńbẹ̀ o lódìdí òun náà lẹ́sìn láǹfààní láti gbọ́ lọ́sàn-án ti tòní ẹ̀jẹ̀ tún sún láti bẹ̀yẹn láti ìpínlẹ̀ Ọ̀ṣun ká sún sí ọwọ́ iwájú ni ká ṣe bẹ́ẹ̀ ká wọ ìpínlẹ̀ Cross River níbi tí ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ti gbé ṣẹlẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá wọ́n pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í mọ̀ ṣẹlẹ̀ àwọn gidi gan kú agbébọn kan mọ̀rẹ́ báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe lọ gangan ẹ fẹ́ gbọ́ lódìdí ẹ ṣáà dúró tì wá nìyí nìkan fresh one zero oh seven dot nine ẹ̀ máa yí kúrò líbẹ̀ ẹ̀jẹ̀ ń tún gbéra pa àkòrí míì tó tún jẹ́ kókó dè kókò rí ẹ̀ ká tún kò bóde ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì tó ṣẹlẹ̀ londo ní ìpínlẹ̀ Ondo ìṣẹ̀lẹ̀ mọ̀ ṣẹlẹ̀ wọ́n pé ní ìlú Àkúrẹ́ olóyè mẹ́kàn ọmọ òmùdàálẹ̀ mógún ẹnu pani níṣẹ̀lẹ̀ yẹn ló gbé ti ṣe kọ́ńbọ́ọ̀kì kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan tó ṣẹlẹ̀ nílé epo ẹ fẹ́ gbọ́ lódìdí lódìdí òun náà ni màá jù ú sí àtẹ́gùn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ pé kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ àgbọ́tàkìjì kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ pé ó kọ̀ sísọ kì í máa ń ṣọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà nìkan ibi gbogbo la ti dáná alẹ́ lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà torí bó ti gbé ń ṣẹlẹ̀ nílẹ̀ wa nàìjíríà tá à ń kọ́ àà bẹ́ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ibi gbogbo ni wọ́n ti dáná alẹ́ ọbẹ̀ àmọ́ dòńbì kan ju ti ibì kan lọ ní tìbòmí àmọ́ ní ẹran sọ̀ǹdù sọ̀ǹdù nù ju ti ilé ibòmí lọ ní ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì í ṣẹlẹ̀ ní ilẹ̀ chinko orílẹ̀-èdè China nìyẹn wọ́n pé ìṣẹ̀lẹ̀ alágbára mọ̀ ṣẹlẹ̀ nínú ẹrù kan èyí tí àwọn aṣọ́bodè ní ilẹ̀ China tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pé emele kókanú kọ̀ńtéènà yìí kẹ̀ àwọn ò túṣu ẹ̀dẹ́ sàlẹ̀ kòkò ìṣẹ̀lẹ̀ yẹ kọ́ńbọ́ọ̀kì ni ó ní tí wọ́n bá nínú kọ̀ńtéènà àfi ká nà ń bẹ̀ bọ́ sí orí àtẹ́gùn kẹ́ ẹ gbọ́ ẹ̀yin gan ó sì kọ à torí pé ó kọ̀ sí sọ ẹ jẹ́ ń já sí i látọjú ọjà tí n bá wa padà dé ká bẹ̀rẹ̀ sí ni mọ̀ mú un ní ẹni tere èyí tere tere nà tere nà kí n máa nà á sí atẹ́gùn fún yín ó kọ̀ sísọ safe global consult limited ti mú ọ̀nà àbáyọdé tí gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti kópa gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai lórílẹ̀‐èdè UAE ṣùgbọ́n tó jẹ́ pé wéèrìnà international passport ló ń ṣèdíwọ́ wàyí o àti láṣọ yẹ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí wọléwọ̀de wípé gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti kópa nínú ètò yìí lọ́gán ni passport wọn máa jáde láti pàṣẹ iléeṣẹ́ wa ìwọ náà tara ṣàṣà wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira láti jàǹfààní ìgbélùṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ní United Arab emirates tó sì ní sanwó kankan tí visa rẹ̀ ó fi jáde lẹ́yìn èyí ilégbèé ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ àtọ́kọ̀ ọ̀fẹ́ tí ó máa gbé yín lọ bí iṣẹ́ ni gbogbo olùkópa ó jàǹfààní ìdánilójú sì ti wà pé kó tó di ìparí oṣù tó ń bọ̀ ni visa gbogbo yín ó jáde ẹ kàn sí flysafe ní nọ́mbà fifty five liberty road ládojúkọ lana house off ring road ìbàdàn ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní fresh fm abẹ́òkúta zero eight zero eight five eight seven zero five eight two flysafe ẹni ìṣó ní Dubai. a kì í lajọ ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lóògùn ẹ̀ ọmọ ẹni lọ̀la ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò. ọkọ̀ láti ojú ọjà níbi tá a gbé ti já a sí gẹ́gẹ́ bí ọmọ alájẹ ọmọ alájẹ ni wá bá wà bá ti gbé gbà kárí àwa àti èrè òun làjọ máa ń bọ̀ torí pé àtàjèrè ní tiwa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì fresh one zero seven dot nine lábẹ́ olúmọ ẹ̀já wa bẹ̀rẹ̀ sí ni máa fúnra wa tán báyìí o àwọn ìròyìn tẹ́ ẹ ti gbọ́ àkòrí rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó mọ̀ kọ sísọ fún ọ̀sán tòdímọ̀ ní èhé ní ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì í ṣẹlẹ̀ ní agbègbè kánmínì agbègbè eléyìí tí wọ́n ń pè ní ọ̀gbègbè nílùú ilé ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ibẹ̀ náà mà ní ìṣẹ̀lẹ̀ kan bọ́ kì í ti gbé ṣẹlẹ̀ wọ́n pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wá jẹ́ kí ẹnìkan tí wọ́n pé ń pa wọ́ọ́dà babaláwo abalist tí wọ́n pé ó ti ṣe bẹ́ẹ̀ ọmọ ti na pápá bora ọ̀nà pápá bora ìyẹn ló fi ọ̀rọ̀ ṣe o ọ ti sá kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan wọ́n pe arábìnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ oyèbọ̀dé latifat àmọ́ tí gbogbo èèyàn mọ̀ sí ìyá elékuru wọ́n ní òun mọ̀ ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀ kì í mọ̀ ṣẹlẹ̀ sí ní kíkiri eléyìí tó jẹ́ pé níṣe òun náà ló mọ̀ mọ́ kiri èkuru tí mọ̀ kiri iná ni àwọn èèyàn fi ń pè ní ìyé elékuru wọn ló kiri ni ọbẹ̀ èdùmàrè mọ́ sọ́ni bá a bá ń lọ bá a bá ń bọ̀ máa pọ̀ ọ̀nà mọ́ fún ni o wọ́n ní ìkiri lọ nìyá yìí mọ̀ kiri lọ kí wọ́n ó sì máa retí kó padà dé wọ́n pe arábìnrin náà mà padà bọ̀ àìpadàbọ̀ rẹ̀ ló mà jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wà wọ́n ní wíwá eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá arábìnrin náà òun náà ló mà di wípé ń ṣe ni wọ́n mà lọ bá òkùtù rẹ̀ ah, níbi ilé àkọ́pàtì kan wọ́n pé ilé àkọ́pàtì ọ̀hún òun náà ló jẹ́ wípé ẹnì ń pa wọ́ọ́dà babaláwo òun náà ni ọmọ ṣe bẹ́ẹ̀ ló mọ̀ ní ilé ọ̀hún wọ́n ní arábìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyá elékuru rírí eléyìí tí wọ́n mọ̀ rí wọ́n ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì tó ní ìyanu ńlá ló mọ̀ ní rírí ọ̀hún torí wọ́n ní ń ṣe ló jẹ́ wípé àwọn àtìláàwí eléyìí tí wọ́n ṣe iṣẹ́ láàbì wọ́n ní ṣe ni wọ́n mọ̀ ti gbẹ̀mí mọ̀mọ́ elékuru wọ́n gbẹ̀mí iye elékuru tán wọ́n pé kódà gan-an ńṣe ni wọ́n mọ̀ tún mú orí mọ̀mọ́ onímọ̀mọ́ wọn ò jẹ́ kí wọ́n bá orí òun bẹ̀ tòun ọwọ́ méjèèjì tó jẹ́ ti ìyá náà ìṣẹ̀lẹ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ tó dá làásìgbò eléyìí sílẹ̀ tó fi jẹ́ wípé àwọn ọ̀dọ́ inú bí wọn wọ́n ní ìbínú àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n fi kọ́kọ́ dáná sun gbogbo ilé àkọ́pá ọ̀hún tán yányàn tó sì jẹ́ wípé wọ́n ní wọ́n na ìka àléébù wípé tí ò bá wa sí wípé èèyàn bá wa lọ́wọ́ nínú nǹkan láàbì èmi ló dé tó jẹ́ pé lọ́gán tí wọ́n sọ wípé ilé àkọ́pá tìyẹn wọ́n bá nǹkan báyìí bẹ̀ ní ẹni tó nílé ló ti yá àná pápá bòrà ló ti sáà wọ́n lé èyí gangan làwọn ọ̀dọ́ tínú ń bíbi sọ wípé ó ní láti jẹ́ wípé ẹni tá a wí yìí ọmọ kankan nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ tí wọ́n fi gbẹ̀mí mọ̀mọ́ elékuru ni wọ́n níyà elékuru yìí Oyèbọ̀dé Latifat ló jẹ́ wípé ọmọ bíbí agbègbè alápàtà ní Mọ̀dákẹ́ ibẹ̀ náà ni mò ń ṣe àmọ́ tó jẹ́ pé èkuru rẹ̀ Ilé Ifẹ̀ ibẹ̀ náà mọ̀ ní agbègbè ògbègbè eléyìí tí wọ́n pé ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ọmọ ti gbé ṣẹlẹ̀ sí arábìnrin náà wọ́n ní arábìnrin yìí wọ́n ní ń ṣe ní àwọn èèyàn níwọ̀n ò mọ̀ yí ẹkún sùn tí oníkálukú sì ń sun ẹkún kíkorò lásìkò tí wọ́n gbé òkútù rẹ̀ fún sínsìn nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ọ̀hún múlẹ̀ ẹnì tó jẹ́ agbẹnusọ lukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun arábìnrin yẹmísí ọ̀pálọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ǹtọ̀ òun náà ni pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti rí ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi múlẹ̀ tó sì tún jẹ́ wípé ń ṣe ni ó jẹ́ wípé arábìnrin náà wọ́n ti sìn nílànà ti ẹ̀sìn mùsùlùmí ó ní àmọ́ tó ń ti bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kò ní í bẹ̀sùbẹ̀gbà láti má ṣe ìwádìí bóyá ọwọ́ ajé tẹ àwọn amóòkùnṣìkà tí wọ́n ṣe iṣẹ́ láabi náà kó sì jẹ́ wípé ìdà òfin yóò lè gbé ìdájọ́ rẹ̀ kà wọ́n lórí kẹ̀. ó ah! kọ sísọ ní ìpínlẹ̀ ọ̀ṣun ni níbi tó ti jẹ́ wípé arábìnrin kan oyèbọ̀dé latifat ìyá elékuru tí máa ń kiri èkuru èkuru ló kiri lọ ọlọ́mọjà kan sáárù lọ́nà wọ́n pé líṣe ni wọ́n mọ̀ ti gbẹ̀mí mọ̀mọ́ onímọ̀mọ́ ó kọ̀ sí sọ ẹjẹ́ ń tún já sí i lójú ọjà kó tó di pa àgbèrà pa máa lọ sí ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Cross Rivers ó kọ̀ sí sọ ìdàgbàsókè. ìrẹ́pọ̀dún ìrọ̀rùndé community development association ti ń bẹ ní kìlómítà four OGTV ajébòrò lẹ́bàá adébáyọ̀ sọmi abẹ́òkúta ń fi tìfẹ́tìfẹ́ pọ̀ gbogbo ènìyàn sí ibi ìpàdé gbogbogbò ọlọ́dọọdún àti ìkówójọ oní mílíọ̀nù mẹ́wàá náírà fún ẹ̀rọ amúnáwá amùnàmúnà agbègbè wa èyí tí yóò wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún yìí seventeenth april twenty twenty one bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ lórí Papa st simeon's anglican nursery and primary school off adébáyọ̀ sọmi abẹ́òkúta chief lọ́nṣà ọjọ́ náà ni olóyè olúmọdé falọlá alága sweet estate and property kóòlù lọ́nṣà olóyè ọ̀pẹ̀yẹmí ìdòwú bismarck àwọn àwọn ọba alayé ọjọ́ náà his royal majesty ọba adéwálé ọ̀ṣíbẹ̀rù ẹlẹ́pẹ̀ ọ̀fẹ̀pẹ́ ọba gbadébọ̀ ìbùkún adéwálé àkàlákọ̀ ayépé. special guest of honour olóyè dr fẹ́mi májèkódùmẹ́ honourable sọlẹyẹ damilọla káyọ̀dé comrade lamidi lawa. dr ọlọ́ládé kẹ́hìndé dr peter adéfúyè alhaja ẹniọlá ọ̀tẹ́jù alhaja salau fausa alhaja tanimọ̀ wò dr fẹ́mi sọ̀rẹ̀mẹ́kọ. father of the day balogun nurudeen mother of the day alhaja ẹsẹ̀ kaka ìyálọ́jà òfìtòkó oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè ní mc lọ́jọ́ yẹn o. ìrẹ́pọ̀dùn ìrọ̀lódé community development association ẹ̀jẹ̀ àjọṣe Christmas, no entry. Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and all right to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja or send a mail via info at nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting. You're listening to 107.9 Fresh FM. ó sísọ ẹ̀jẹ̀ kàsídà sí ọwọ́ iwájú dúró ní ìpínlẹ̀ ondo. ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì ló mọ̀ ṣẹlẹ̀ nílé epo kan ń bẹ̀ wọ́n pé ilé epo kan eléyìí ti ń bẹ̀ ní ìlú àkúrẹ́ olóyè mẹ́kù tí ṣolúlu ìpínlẹ̀ ondo ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ kì ọ̀hún ló mọ̀ tí gbé ṣẹlẹ̀ ní kùtù àì àná tí ṣe ọjọ́ àìkú sunday gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bó ti ṣe ń jáde wọ́n ní àwọn ọlọ́dẹ tí wọ́n ń sọ ilé epo ọ̀hún Ni àwọn olùgbé tòsí ilé epo náà bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí àwọn àti àwọn kan tí wọ́n jọjọ́ ń ta èkpóró gan ní nǹkan ọwọ́ aago méjì òru wọ́n ní àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn àwọn aládùúgbò mọ̀ gbọ́ takòtakò wípé ìbọn dùn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún gbò ojúmọ́mọ́ wọ́n ní ìmọ̀ọ́mọ́ eléyìí tí ojúmọ́mọ́ òun náà ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé epo tí àwọn dè pé káwọn ó wọṣẹ́ láàárọ̀ wọ́n ní ń ṣe ni wọ́n mọ̀ rí wípé nǹkan ti yàn tó jẹ́ wípé àwọn ọlọ́dẹ méjì tí wọ́n gbà láti máa ṣọ́ ilé epo náà wọ́n pé àwọn àtìláwí agbébọn wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi ìbọn gba ẹ̀mí wọn nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ẹnì tó jẹ́ alámòjútó ilé epo ọ̀hún ọ̀gbẹ́ni Buhari Ashiru ló mọ̀ ṣe lálàyé o ó pé ìkan lára àwọn ọdẹ náà ni ó jẹ́ ẹni ọdún márùnléní ogójì forty five year old tó sì jẹ́ wípé Israeli náà ni orúkọ rẹ̀ ṣe olóhùn àti ìkejì rẹ̀ wọṣẹ́ ní nǹkan tí ò tí ì pé wákàtí méjìdínní àádọ́ta ó ní ìṣẹ̀lẹ̀ kan bọ́ọ̀kì ọ̀hún mọ̀ ṣẹlẹ̀ ah kí ni ká ti ṣèyí sí ó ní ìgbà tí àwọn dé ilé epo láàárọ̀ káwọn ó sì bẹ̀rẹ̀ sí ní máa tepo làwọn rí ọwọ́jà pé ìṣẹ̀lẹ̀ kan bọ̀ kì í ti ṣẹlẹ̀ níwọlé táwọn ó sì wọlé wípé kí àwọn ó tiẹ̀ wo kí nìkan tó padà ṣẹlẹ̀ ó ní àwọn atiláwí ọ̀hún wọn fọ ọ̀nà wọn wọlé sínú ọ́fíìsì eléyìí tó jẹ́ ti ilé epo náà níbi tí àpótí owó onírin tìgbàlódé èyí tí wọ́n ń pè ní safe tí ó wà ó ní gbogbo ògbìyànjú wọn láti rí wípé àwọn láǹfààní àti fọ́ àpótí ìgbàlódé ìkówósí safe ọ̀hún lọ já sí pàbó torí pé kọ́kọ́rọ́ tí wọ́n mú lọ́wọ́lọ́ kàn mọ́ lẹ́nu ni ó ní pàpà síbẹ̀síbẹ̀ wọ́n mọ̀ ti gbẹ̀mí àwọn ọlọ́dẹ̀ nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ agbẹnusọ olùkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni tílio ìkorò ó kó ọ̀rọ̀ ó ṣe lọ́láyè ó ní wọ́n ti kó òkú àwọn ọdẹ méjèèjì ọ̀hún lọ sí ilé ìgbókùsì bẹ́ẹ̀ ló sì pé kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo Bọ́lájí Sàlámì bàbá ti pa á láṣẹ wípé kí wọ́n tọpa àwọn amòòkùnṣìkà náà kí wọ́n sì rí wípé ń ṣe lọ́wọ́ òfin bà wọ́n tí wọ́n wáá lamba níwájú òfin wọn pé bẹ́ẹ̀ èyí ló ti ní kí wọ́n tún da ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ṣọwọ́ sí agbègbè náà kí ètò ààbò lágbègbè òun kó bá a lè rí ẹsẹ̀ fi múlẹ̀ dáadáa ó kọ sísọ londo àwọn atiláwé agbébọn mọ̀ní wọ́n ní í ṣe ni wọ́n wọ ilé epo lóru gànjọ́ wọ́n gbẹ̀mí àwọn ọlọ́dẹ méjì wọ́n fẹ́ gbìyànjú àti kó owó nínú àpótí owó ìgbàlódé tí wọ́n ń pè ní ṣéèfù gbogbo ìgbìyànjú wọn lójú náà bẹ́ẹ̀ wọ́n kọjá sásán torí pé ń ṣe ni kọ́kọ́rọ́ tí wọ́n mú lọ ọkàn mẹ́ẹ̀nù ṣéèfù ọ̀hún ó kò ṣe sọ ẹ̀jẹ̀ agbéra pàápàá kásì bẹ́ẹ̀ káwọ ìpínlẹ̀ cross river níbi tí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì míì tó ti gbé ṣẹlẹ̀ ní wọ́n pé àwọn gidi gan kú agbébọn mẹ́ta mọ̀ ni o làwọn náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ tẹ̀sán ọlọ́pàá eléyìí tó ń bẹ ní Ẹ̀kórè ìyẹn níjọba àbílẹ̀ Yakoro ní ìpínlẹ̀ Cross River wọ́n pe ìwọlé tí wọ́n wọlé ń ṣe ni wọ́n mọ̀ mú nǹkan kan tí a lè pè bí olùgbòǹgbò wọn pé ń ṣe wọ́n fi lu ọ̀kan lára àwọn ọlọ́pàá eléyìí tí ń bẹ lẹ́nu iṣẹ́ làákò náà léyìí tó sì jẹ́ pé bí onítọ̀hún ṣe ń relẹ̀ wẹ̀sì òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gba ìbọn èyí tí ń bẹ ní ọwọ́ rẹ̀ tí wọ́n sáré gbé ìyún ìbọn AK-47 wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan bọ́ kìíní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n já géètì wọ́n mọ̀ wọlé sínú tẹ̀sán ọlọ́pàá wọ́n pé wọ́n sì lọ kó àwọn ohun nǹkan eléyìí ti ṣe ohun àmúṣọ ìlú ti ó jẹ́ ti àwọn ọlọ́pàá ní tẹ̀sán ọlọ́pàá náà ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní Èkórè police station tẹ̀sán ọlọ́pàá ti ń bẹ ní Èkórè lé àná òde yìí náà mọ̀ ní nípínlẹ̀ Cross Rivers níbi tí àwọn gidi gan kú agbébọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ ya bá àwọn ọlọ́pàá tí ń bẹ̀ lẹ́nu iṣẹ́ ní tẹ̀sán ọ̀hún tí ó sì jẹ́ wípé ń ṣe ni wọ́n tún fi àǹfààní nǹkan tí àwọn ẹni ẹlẹ́ni fi ń ṣààbò dáàbò bo ìlú kódà wọ́n pé níṣe ni wọ́n jẹun kankan mọ́ ọ̀kan lára àwọn ọlọ́pàá náà ní orí ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tó wáyé ní ìpínlẹ̀ Cross River ẹ̀wá jẹ́ àfà láti ìpínlẹ̀ Cross River bó ti ṣe ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ àgbọ́tàkìjì ẹ̀jẹ̀ ká máa lọ sí òkè òkun níbi tí ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ nílẹ̀ Chinko chọ̀nchín ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ China wọ́n pé àwọn aṣọ́bodè eléyìí tí wọ́n jẹ́ ti ilẹ̀ China ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì mọ̀ ṣẹlẹ̀ níbi tí wọ́n ti gbé ń ṣe iṣẹ́ ìlú láti máa wo gbogbo àwọn ẹrù àkówọlé sí orílẹ̀-èdè náà tó ń ti ẹnu bodè wọlé síbẹ̀ wọ́n ní àwọn aṣọ́bodè ní ilẹ̀ China ni wọ́n pé tó eléyìí tẹ́ ẹ gbé rẹ̀gẹ̀dì yìí àwọn fẹ́ mọ tó ń bẹ níbẹ̀ wọ́n ní nínú kọ̀ńténà ọ̀hún ibẹ̀ náà ló mọ̀ jẹ́ wípé ń ṣe ni ó gbé fìríìjì ìgbàlódé kan eléyìí tí máa mú kí nǹkan ó tutù àmú nǹkan tutù ni wọ́n pé ó gbé wọ́n ní wọ́n sì rí wípé láti ilẹ̀ adúláwọ̀ òun náà ni fìríìjì ọ̀hún ti ń bọ̀ èmi lọ́wọ́ à ń bẹ̀ kílẹ̀ kó sínú ẹ̀ wọ́n kọ́ mọ̀ ṣe lálàyé fún wọn o pé nǹkan tí àwọn kó sí ara rẹ̀ wọ́n ti lẹ̀ ẹ́ mọ́lá kí ni nǹkan ọ̀hún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà plantain òun ni wọ́n mọ̀ sọ wípé ó wà ní inú rẹ̀ wọ́n ní kódà wọ́n pé wọ́n ti sè ń lọ́jà wọn ó kó ó bẹ̀ kọ́ mọ̀ bá di pé yóò wá di eléyìí tí yóò ti bàjẹ́ wọ́n ní àwọn aṣọ́bodè nílẹ̀ China ní ọ̀dà àbórí bẹ́ẹ̀ náà sẹ̀ àwọn fẹ́ tọpa káwọn tiẹ̀ wò ó bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀hún ó jiná ni àbí ò jiná tíṣètẹ́lẹ̀ sè é kí wọ́n fi ṣe bó ló ṣe rí àwọn yàbẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀ túṣu désàlẹ̀ kòkó ní wọ́n ní. Ni ní ibùdó etí omi tí wọ́n ń pè ní Shanghai port ibẹ̀ gangan mà ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì náà ti gbé ṣẹlẹ̀ léyìí tó jẹ́ pé ẹnì tó jẹ́ ọ̀gá àgbà agbẹnusọ fún iléeṣẹ́ aṣọ́bodè lápá àti ibi tí wọ́n ti gbé mú wọn tí wọ́n ń pè ní Liwu ọ̀gbẹ́ni Liwu mọ̀ ṣe ní àlàyé ó ní àbẹ́ ẹ̀wà rí nǹkan nígbà tí àwọn kan inú amú nǹkan tutù ọ̀hún káwọn ó sì já báyìí ah ntí àwọn bá ń bẹ̀ kọ́ ń bọ́ kì í mọ́ ní ẹ̀yà ara ọmọ ẹ̀dá èèyàn òun náà ni àwọn mọ̀ bá ń bẹ̀ ẹ̀yà ara ọkùnrin sì ni ó pé à ń kó ọkùnrin ni wọ́n mọ̀ ṣe tí wọ́n kó síbẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní kà ní ení èjì ení èjì ó sì jẹ́ ẹgbẹ̀rún méje ó lé okòó lé lígba àtẹyọ kan seven thousand two hundred and twenty-one nǹkan ọmọkùnrin ó kọ̀ ṣe sọ ó pé náà ni wọ́n mọ̀ kó síbẹ̀ ó ní kódà gan pa á bí àwọn ti ṣe rí irú nǹkan báyìí à ẹ̀rú mọ̀ bá àwọn ọmọ ní ọmọ ọ̀jẹ̀jẹ̀ wípé eléyìí mọ̀ tún kọ sísọ ọ̀gbẹ́ni lee woo ó ní àwọn wá wò ó pé apá abo gangan ni wọ́n ti ń gbé kinní ọ̀hún bọ̀ ó ní wọ́n sì gbé láti ojú omi ni wọ́n ṣìpò ẹ̀ ní jẹ́bẹ̀ àkọlé ara rẹ̀ sì pé láti èkó ní orílẹ̀-èdè nàìjíríà ibẹ̀ náà ni ojúpò tí kinní kọ̀ńténà ọ̀hún tọ̀ tó fi dé ilẹ̀ chinko léyìí tó sì jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ kan lọ́gbàdékò àtèkó ló fi tàtàrí àtàrí wàá dé ọ̀dọ̀ tètè tàwọn wọn lóní nǹkan ọdún méjìdínlógún eighteen years sẹ́yìn e làwọn ti rírúfẹ́ nǹkan báyìí kẹ́yìn nígbà náà sì rèé ní í ṣe lọ́jọ́ wípé nǹkan ọmọkùnrin náà wọ́n mọ̀ kó sínú kọ̀ńténà kan náà ńgbà náà àmọ́ gbogbo ẹ̀ tí wọ́n kó ń gbọ̀ òun kọ̀ mọ́ ju mẹ́sàn-án péré lọ ó ní ẹ wá máa wo eléyìí kẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe kẹ̀ ibo ni wọ́n ti rí kẹ̀ àwọn èèyàn wo lónìí kẹ̀ wọ́n pé gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìwádìí lé lórí ó ti ṣe bẹ́ẹ̀ ó ti kọ sísọ o lẹ́nu bòde eléyìí tí wọ́n ń pè ní bòde tí omi Shanghai ìṣẹ̀lẹ̀ kan bọ́ kí àwọn aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù ti chinkoli bẹ̀ wọ́n rí kọ̀ńténà tọ́jà pé nǹkan ọmọkùnrin ni wọ́n mọ̀ kó kabẹ̀ ẹgbẹ̀rún méje okòólélúgba àti ẹyọ kan seven thousand two hundred and twenty-one ìbò ni wọ́n gbé tiri ó kò ṣe sọ ẹ bá wa dá sí zero eight zero three three two two ten seventy nine oh eight oh thirty three twenty two ten seventy nine àti oh nine oh seven eight oh oh ten seventy nine oh nine oh seventy eight zero zero ten seventy nine ó kò ṣe sọ hello. hello sir. ó kọ sísọ o. ó kọ sísọ ẹ káàsán orúkọ yín àti ibi tí ń pè wá. lókun pat látọ̀ àdójà yìí. à ń gbọ́ yín o. a nǹkan ọmọkùnrin náà wà ní kọ̀ǹtínà yìí eléyìí nǹkan náà ṣàtà lórílẹ̀‐èdè yìí o eléyìí pọ̀ ju o ẹ kó ètò oníbàjẹ́ o. ó kọ sísọ. ẹ ṣeun ṣeun àní láǹfààní àti gbà ju eléyìí tá a gbà gẹ́gẹ́ bíi pípètè pè wọlé yẹn lọ ẹ̀já daṣọ́bọ̀